إن الحمد لله نحمده ونستعينه ونعوذ به من شرور أنفسنا نعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له ومن يضلل فلن تجد له وليا مرشدا والصلاة والسلام على أشرف النبيين وإمام المرسلين محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أوصيكم ونفسي بتقوى الله عز وجل لأنها سبب نيل رضا الله لأنها سبب نيل رضا الله وبها تقبل الأعمال قال تعالى إنما يتقبل الله من المتقين يا عباد الله اشكروا نعم, نعم الله عليكم إذ جعلكم ممن أدرك شهر رمضان وزادكم من فضله إذ جعلكم من أهل الدين والإيمان واعلموا رحمكم الله تعالى أن الله عز وجل قد وضع لكم في هذا الشهر المبارك قد وضع لكم في هذا الشهر المبارك مواطن استجابة الدعوات ومواضع نيل المراد والنفحات علمه من علمه وجهله من جهله أيها المؤمن اغتنم هذه الأوقات واستغل هذه النفحات لتدرك من الله البركات فشهر رمضان شهر الدعاء والاستجابة فقد وسط الله سبحانه وتعالى آيات الصوم فقال تعالى فقال تعالى فقد وصف الله سبحانه وتعالى الدعاء آيات الصوم فقال تعالى وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون يا عباد الله الجأوا إلى ربكم الجأوا إلى ربكم الجأوا إلى ربكم وتضرعوا إلى الله بالدعاء والإقبال فإن ربكم قريب سميع مجيب أيها المؤمن الصائم اعلم أنك تمر بأوقات لو سألت ربك فيها لاستجاب لك لاستجاب لك دعاءك يقينا وذلك بخبر الصادق المصدوق نبينا محمد صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم الصائم حتى يفطر والإمام العادل ودعوة المظلوم رواه الترمذي ومن الأوقات يا عباد الله وقت السحر لأن السحور يقع في ثلث الليل الآخر وهو وقت الاستجابة بل الله ينادي فيه عباده فعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ينزل ربنا تبارك وتعالى في كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر فيقول من يدعوني فأستجيب له من يسألني فأعطيه من يستغفرني فأغفر له متفق عليه ومنها يا عباد الله الدعاء عند السجود ولا شك أن المسلمين يكثرون الصلاة في شهر رمضان من غيره وبه تكثر السجدات ففي سنن النسائي بإسناد صحيح أن رسول الله صلى الله عليه وسلم قال فإذا ركعتم فعظموا ربكم وإذا سجدتم فاجتهدوا في الدعاء فإنه قمن أن يستجاب لكم واعلموا أيها المسلمون واعلموا أيتها المسلمات أنكم تمرون يوميا بأكثر من خمسين موضعا من أكثر من خمسين وقتا لإجابة دعائكم وبهذا نقول إن باب استجابة الدعاء مفتوح أكثر من حاجتنا وربنا يعطي أكثر من طلبنا ويغضب إن لم نسأل قال النبي صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه رواه الترمذي الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọba lẹ́yìn ìgbà tí a ti ṣe ọpẹ́ fún ọlọ́run tá a ṣe as-salat fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam a ń tẹnumọ́ fún wa wípé ká túbọ̀ lékún ní ìbẹ̀rù ọlọ́run ọba torí wípé ìbẹ̀rù ọlọ́run ọba oníyọ́ jẹ́ kí ọwọ́ wa tẹ nǹkan tá òun náà ni ọ̀fàfà tí máa fa oore bá níyàn òun náà sì ni okùnfà ìgbàlà fẹ́nìyàn kúrò níbi gbogbo nǹkan ń pè ní aburú ẹ̀rọ ọmọ yìí pín iṣẹ́ ènìyàn kò ní jẹ́ gbígbà lọ́dọ̀ ọlọ́run ọba láìsí ìbẹ̀rù ọlọ́run ọba níbẹ̀ ọlọ́run ọba fi gbé kalẹ̀ pé innama yataqabbalu Allahu minal muttaqin ẹ̀yẹrúsìn ọlọ́run ẹ jẹ́ ká máa ṣe ọpẹ́ ọ̀tọ̀ fún ọlọ́run ọba wa ọba tó jẹ́ sí pé ó ṣe wá nìkan nínú àwọn tí ó lé oṣù Ramadan ọdún yìí tí ó lé bá kọ̀ wá sí wá ní pé alébá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí abá pẹ̀lú pé inú wa ò dùn àbábá pẹ̀lú pé ìgbàgbọ́ wá ti yòrò àbá nípa pé kọ̀ndíṣàn wa kọ̀tẹ́ wa lọ́rùn àbá oṣù náà ọlọ́run ọba tún dé ládé fún wa wípé ajẹ́ kan nínú àwọn tí ọlọ́run ọba pè torí wípé ẹlòmí ń bẹ nínú ẹni tó ṣe Ramadan ọdún tó lọ kó tó di Ramadan yìí ó ti di kèfèrí ṣùgbọ́n Ramadan bá láyé ṣùgbọ́n kọ̀ bá bó ti yẹ kọ́ bá kò sì wà nínú àwọn tí ọlọ́run ọba ké sí pé yá ayọ́ alladhina amanu kutiba alaykumus siyam eléyìí ọpẹ́ ọ̀tọ̀ ni fún wa ọpẹ́ àkọ́kọ́ ni pé oṣù rọ́màbánu bá wa wa náà bá ọpẹ́ ẹlẹ́ẹ̀kejì ní wípé ọ bá wa ní bó ti yẹ kọ́ bá wa ó sì jẹ́ ká wà nínú àwọn tí ọlọ́run ọba ní pé ẹ wá ọkọjá bẹ́ẹ̀ àkókò náà ọkọjá bẹ́ẹ̀ ẹlọ́mọ̀kí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó kó àwọn nǹkan kan pamọ́ sínú oṣù Ramadan tó sì jẹ́ sí wípé ẹnìkankan ò ní jẹ ìfà ẹ̀bùn náà àfẹ́ntọ́ bá Islam bí èèyàn bá lo ẹgbẹ̀rún ọdún láyé tí Ramadan ẹgbẹ̀rún bẹ láyé tí ó bá gbà pé ànẹ́lùwà Muhammad sallallahu alaihi wasallam pé ó ní òjíṣẹ́ tí ọlọ́run ọba rán sí wa nísìnyí báyìí tí ó sì máa tí ó jíṣẹ́ títí tí alìkìyàmù ó fi dé òun náà bọ́bá bí ọ̀rọ̀ màbá ọmọ ẹgbẹ̀rún bá bá láyé ẹ̀sọ̀ fún yí pé kò tí ìsórí rẹ̀ o ó dìgbà tó bá tó ṣe ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah ẹlọ́mọ̀ kí ọlọ́run ọba ó kó àwọn nǹkan pamọ́ sínú ẹlọ́mọ pé àwọn ìbùkún ti ń bẹ nínú oṣù Ramadan tí mùsùlùmí bá gbà bó ti tó àti bó ti yẹ kò yẹ káyé e wa orí jùtùjùtù kò yẹ kí ìgbésí ayé wa kọ́ dà ó ó yẹ kí ìgbésí ayé wa àti tẹ̀sìn àti táyé ó yẹ kọ́ rọ̀ wá lọ́rùn tó báyìí lọ ṣùgbọ́n Ramadan wa ìkẹ́ rẹ̀ sì wà pẹ̀lú ẹ̀ mùsùlùmí ṣe ń tó wù tiẹ̀ ẹlọ́mọ yìí pé irú àwọn orí tí ọlọ́run ọba tó kó pamọ́ sínú oṣù Ramadan òun náà ní bí oṣù Ramadan nìyí ṣáhàrù dùháì wal istijaba oṣù tí a máa ń sàdúwà mẹ́ bá a máa ń sàdúwà mẹ́ta tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí Ramadan tó dé tọ́ọ̀ bá lè sọ di 300 tọ́ọ̀ bá lè sọ di 3000 kọ́ sọ di 300 tọ́ọ̀ bá wá ti wà lágbára 300 sọ di 30 ètò kéré jùlọ ẹ̀kọ́ jẹ́rù torí pé oṣù àdúrà bóyá náà ni àṣírí ti ń bẹ níbẹ̀ tí ọlọ́run ọba fi gbé àyà àdúrà wà nínú ọ̀rẹ́ kọ̀rọ̀ánì lágbèdè méjì àwọn àyà àwẹ̀ tó bá ń ka ọ̀rọ̀ àyà àwẹ̀ bọ̀ ọkà àyà ayọ̀ ladina amanu kutiba alaykumus siyam fún ọba ń lọ sàlẹ̀ lọ́hùn ọwà lọ bá tọ́lọ́n ti gbé àyà àdúrà kalẹ̀ ńlẹ̀ nígbà wá sọ̀rọ̀ àdúrà tán ó tún wá gbé àyà àwẹ̀ wà lẹ́yìn ọlọ́ni wáyé àwọn onímọ̀ wọ́n tún jáde wípé wọ́n fi ń yé wa wípé àà àjẹsí pé bí alìkùránì sí somáwẹ̀ táwẹ̀ náà somá alìkùránì bẹ́ẹ̀ náà ni àdúrà somáwẹ̀ tí àwẹ̀ náà somá àdúrà ó wá kù sọ́wọ́ rẹ̀ àdúrà rẹ̀ ọgbà àdúrà rẹ̀ ọgbà náà lọ wà náà yìí tó bá jẹ́ sí pé ọba máa ń yí ọba gbé kalẹ̀ fún ẹ̀ àdúrà rẹ̀ ọgbà nǹkan tó ń lé kọ̀tẹ́ àkókò rẹ̀ yìí ọlọ́wọ́ bá sọ pé ẹ máa pè mí wọ́n ní tọ́lọ́wọ́ bá ń sọ fún mi sísan bẹ láàrin ẹni pé ẹ máa pè mí o ṣùgbọ́n kìíní kan ń bẹ tí mo gbé àyà yìí sáàrin ẹ̀ òun náà ni ó tún jẹ́ kan náà àwọn sábàbí tó fi jẹ́ sí pé tẹ́ ẹ bá pè mí lẹ́ẹ̀kan náà ìyẹn lọ́pàá tí anábì wa sallallahu alaihi wa sallam tó fi gbé kalẹ̀ fún wa nínú hadith mi ẹ rí pé hadith tó máa yà náà nìyẹn anábì ní àwọn èèyàn mẹ́ta kan wà sallallahu alaihi wa sallam tí wọ́n bá ṣàdúrà yọ̀ọ̀sẹ̀ kọ̀ọ̀sẹ̀ wọ́n èsì sànàbí ọlọ́run wọ́n èsì ànàbí ọlọ́run tí ìròyìn kan nínú àwọn ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta yìí bá ti wà lára wọn tí wọ́n bá ti ṣe àdúrà ìyá ọ̀sẹ̀ bẹ́ẹ̀ náà ni tí wọ́n bá dẹ̀ sí ìwé náà yóò mú tán tí ò bá jẹ́ pọ́sàbùsì rẹ̀ pé pé òdòdó ni kódà ìpè kan bẹ́nu mẹ́tẹ̀ẹ̀ta ìkan nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìkan wà mẹ́tẹ̀ẹ̀ta sí pé àní pè ládùúrà ìpè lágùn anábì alayhi salatu wa salam kọ́lá àwọn èèyàn mẹ́ta kan bẹ́ tọ́lọ́run ò ní dáadúrà wọn padà a ní alákọ̀ọ́kọ́ tó sọ fún wa tó kà wálé òun náà ni àṣọ imú hatta yuftar aláàwẹ̀ tí ó fi sínú àjọ́ àrẹ ọmọ ìgbàni lálẹ́lá lálẹ́lọ́pọ̀ ẹwù táìmù tó yá fi staff lab opportunity àdúrà ìwọ́n náà sí màpá bọ́ bá ń gbọ́ masín rẹ̀ lórí ọ̀kadà rẹ̀ lọ máa fi wọ́lọ́n sàánù ní bọ́ bá gbé lárúbáwá wọ́lọ́n sàánù wọ́lọ́n mọ́jẹ̀ ń gbọ́ masín rẹ̀ tí mi náà ra mọ́tò máa sọ́lọ̀ torí gbé àṣẹ ń bẹ lẹ́nu ẹ ẹlòmí ọmọ pa àmọ́ ń sàdúrà àtìgbà tó dé mọ́sálásì ẹlòmí ọmọ pa àmọ́ ń sàdúrà àtìgbà tó sàlùwàlà ẹlòmí ọmọ pa àmọ́ ń sàdúrà àfi káka kéwú lẹ́nu subhanallah ó sì kìí sọ̀rọ̀ yẹn àdúrà kó sí bó ti ká ọ lára kéwú tọ̀ torí kò ní ká ọ lára sọmọ pítọ bá ń sàdúrà ju ọlọ́run ah, ẹnìkan wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tára lọ yẹn wọlọ́run bá ń fún lálàáfíà kẹ́nìkan wá kọ àdúrà kí ó fún ibi kan máa ó rí kò ní ká ọ lára torí pọ̀ ọmọ túmọ̀ tó ọlọ́run sì fẹ́ kọjá sí gbígbà tá ń sàdúrà wá wà lọ́dọ̀ ẹ̀ nítọ̀ ọdá ọyànjú dáadáa bisimilá ìmáàlú ìyẹn mẹ́ta lọ́lọ́run ní dájú àwọn padà ẹni àkọ́kọ́ aláwẹ̀ tí ó fi sí wọ́n sọ pé bọ̀wá bẹ́ sínú nìkan àdís mí náà bẹ̀ tọ́sọ délé náà fa èyàn ní ọ̀wọ̀ wa lọ sí pé wípé sí aláwẹ̀ yìí sí àdúrà rẹ̀ ọmọ gbà láti alifájírì tàbí alifájírì ni àtàlifájírì bá ti là àwẹ̀ bẹ̀rẹ̀ sí mi àti ẹ̀ta ń gbà rẹ̀ lẹ́yìn báyìí nìsín láti bàtà alifájírì láti kí fájírì tán ni àdúrà wa ó ti máa gbà lọ títí tẹ́gbọ́n kébì ó fi tó ìdáhùn ní pé bẹ́ẹ̀ ni àánú ọlọ́run ọba ọ̀fẹ́ ó sì pọ̀ fún wa ṣùgbọ́n nígbà ó ní àṣẹyàn ọ̀pọ̀ jù sẹ́mọ̀ pé ìyá máa wà ní lẹ́fù míì tó yẹ́ pé tí bá ń lókè sí ọmọ ìgbò nígbà ó ní ọ̀pọ̀ jù tó bá ti ń dọwọ́ ọ̀rọ̀ lẹ lọ́run ó rí pé iṣẹ́ tó ń sí tó jẹ́ ìjọsìn tọ́wọ́ àṣẹ wá bá ẹnu rẹ tó fi bọ́lọ̀ wọn bá sọ̀rọ̀ yìí ó ti ń gòkè àgbà ìwọ gan sì ti ń fi ilẹ̀ lára tọ́bọ́ wá sàdúrà ń gbà náà ìbàyẹn tó lágbára ó fi jẹ́ sí pé àdísì mi wá pé àyíǹda fítìrì àyíǹda fítìrì nígbà tó bá rẹ̀ sínú ẹni pé tó bá kù díẹ̀ sí sínú rẹ̀ bá ló fi jẹ́ sí pé ọ̀dà púpọ̀ ẹ̀yin mùsùlùmí ẹ má gbogbo gbàtọ́ bá ń wà nínú ààwẹ̀ ọmọ pé aládùúgbà ni gbogbo gbàtọ́ bá wà nínú ààwẹ̀ kò sì ní ìdí kọ́ wúlú kankan máa sọ́nà ìwọ ọlọ́run mo ní ìdí kan báyìí ọlọ́run ni subhanallah ó lè ṣe ìkànnì àwọn àti káàrọ̀ tí àwọn ṣe kó o ṣe kó o sọ pé ọlọ́run kan báyìí dùn mí bá ń ṣe bá ń ṣe eléyìí tẹ̀ fi yé wa yìí pé ká sọ̀ra lásìkò tá a wà nínú àwẹ̀ ẹ̀yin ìyá tẹ́ ẹ̀ máa ń ṣe pé ẹ̀yin bàbá bàbá ilé pé kọ̀mọ̀yàwó kọ̀mọ̀kọ obìnrin míì sọ ó ti pọ́kọ ẹ̀ lórí burúkú ńlé nínú àwẹ̀ wọ́n dájọ́ júmọ́ gan ní pẹ̀lú lórí burúkú ẹ̀ ti lọ ọmọ pé ọ̀hún sí pé fún ni tí ó sì sẹ́ torí pé nǹkan bẹ lẹ́nu ẹ̀ ọlọ́run ti fàṣẹ sọ́dọ̀ rẹ̀ ọlọ́run ti yọ́nú sí ọ lásìkò tó ń sẹ́yìn lọ́wọ́ ó ti súnmọ́ ọlọ́run àdúrà rẹ kò ní máa rìn bàlàbàlà mọ́ straight ní ọdún so nípa báyìí opportunity àkọ́kọ́ nù tó ṣe pàtàkì fún gbogbo mùsùlùmí lè kálù nínú àwẹ̀ ó ti ń lọ yáà ní o àwọn èèyàn ti ń kó ìfà ẹlòmíì síwájú òpó nǹkan kan ọkàn gbá ọ̀rẹ́ rẹ̀ ẹ̀sìn rẹ̀ ọ̀dá sí ayé rẹ̀ náà tòrò sí kí wá láǹfààní àwẹ̀ rẹ̀ sọ mọ̀ pé àdìsí wá fún ayé pé tí àwọ àkọ́kọ́ òṣù Ramadan bá wọlé báyìí nǹkan tí èyí jẹ́ tí ìjẹ́ kíyàn gbádùn ayé ọlọ́run so wọ́n lẹ̀ suffidat fiha shayatin àwọn ẹni burú àwọn èṣù láàlú tí kìí jẹ́ kíyàn ọ̀rá ìsá ayé rọrùn wọ́n tí ènìyàn mẹ́lẹ̀ wọ́n bá ti wá tí ènìyàn mẹ́lẹ̀ kí ló tó sórí rí ajẹ́gbọ́ olókùsì lọ́wọ́ ọ̀bẹ̀ lọ́hùn ó béèrè fún tó yẹ kọ́ gbà lọ́dọ̀ lọ́hùn nínú àwọn nǹkan tó jẹ́ àǹfààní tọ́ka kò sínú oṣù Ramadan ó ní pé lẹ́yìn ìgbà tí mùsùlùmí ti jẹ́ ẹni aláṣẹ tí bá ń ṣàdúrà nígbà tó wà nínú ààwẹ̀ ó tún ní àwọn àkókò kan tó jẹ́ sí pé ó ká máa lò pàápàá jùlọ àkókò méjì tí mo fẹ́ sọ fún wa àkókò àkọ́kọ́ òun náà ní ìgbà tá a bá fẹ́ jẹ sàárì ti wulẹ̀ kọ́ ya bí ò torí jí lóru yóò torí káàwẹ̀ ọmọ bá ṣe gbò yóò ṣe gẹ́ni yóò jí lóru jẹsà rẹ̀ àbí ẹlòmí jí lóru tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ̀táwẹ̀ bá dé ọ̀ràn yẹn lélẹ̀ fún yóò jí torí pé ti máa yí pé àwọn wà ní jẹun yóò jẹsà rẹ̀ ó torí oúnjẹ jí sàárè ládá ọgbà ọgbà ó ìwọ ojú nítorí sàárè torí pé òkè sọmú jẹ́ mẹ́yà ọmọ ẹ̀sìn ni ọmọ ẹ̀hún torí pé ànábì ti rẹkọmẹ́ndì ká máa jẹ sàárì sallallahu alaihi wasallam kájí nítorí oúnjẹ sàárì dáadáa ni kódà à ń sin lọ́wọ́ ọba ni à ń ṣe súnà ànábì sallallahu alaihi wasallam àrí pẹ̀lú oúnjẹ torí pé oúnjẹ tó fẹ́ jẹun kì í sí pọ́ fẹ́ fi sin nǹkan mìíràn tó pọ́ fẹ́ fi sin lọ́wọ́ ọba lára ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà tọ́ bá wá jí kí wá lọ ná ọ lẹ́yìn ìṣẹ́jú márùn-ún péré kò tiẹ̀ sí náà fi lọ́pàá méjì tàbí ọ̀bá lè ṣe náà fẹ́lẹ̀ ọ̀bá méjì kú ti ẹ̀tẹ̀wọ́ rẹ méjì ti sọ́dọ̀ ọlọ́run ìṣẹ́jú márùn péré kíní kan ti ń da ọláàmù tó ti rọ́nà àbáyọ láti ẹjọ́ ìrìn sáàwé ilé òtún lọmọ ẹlọ́rin ìṣẹ́jú márùn five minutes kọkọ̀ jù sọ́lọ̀ olùwọ̀ ọlọ́run kàbáyìn kàbáyìn wá sí báwọn fún nine nights òru 29 tàbí 30 tàbí bá pé 30 àní tó bá ṣe ọkàn ọlọ́run ọgbà báwọn tó bá ṣe lójúmọ́ kò sí wá ní fún ẹ̀ a sì sọ fún ayé pé àdúrà yìí sí mọ́jẹ̀mú kọ́ sàlùwàlá káyé pé àti sàlùwàlá bá tó ń rọ ẹ́ lójú ibi mi à ah, àlùwàlá náà ni wàhálà tọ́ẹ̀pìn tó rán lójú sàdúrà kọ̀ sọ fọ́lọ̀ bàbá sọ fáwọn ìyàwó ẹ̀ bàbá sọ fáwọn ọmọ rẹ̀ ìyàwó tó bá strong ìjọkọ̀ ẹ lọ wọ́n kọ ẹ létí pé ẹ dìde ti ẹ ṣèjú márùn ẹ sàdúrà a máa ran wa lọ́wọ́ ni ìyàwó a máa ran kan lọ́wọ́ ń gbà mí tó bá lágbára jùlọ nínú ẹ̀sìn ọkọ náà máa ń ràn yàwó lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà tọba lágbàdà jùlọ nínú ẹ̀sìn kódà ẹ̀sán lẹni méjèèjì ọgbà tẹ̀ bára ara yín lọ́wọ́ lórí bẹ́ẹ̀ náà làwọn ọmọ náà so nípa báyìí ààyè kejì náà ni ó lè jí lóru kọ́ jẹsà kọ́ wá jẹ́sí bí àti yọ five minutes péré kí wọ́n tó pinnu fájìrì ọwà ní ọ lára àwọn èèyàn sì mú àkókò tọ́pọ̀ thirty minutes ẹlòmítà ṣùgbọ́n ò jìnnà ò wọ́n jẹ́ kó sí wà gbọ́ tọ́pìnáfílà tí a kọ̀pà mẹ́wàá tí a máa ha fún yín masalasi ìyẹn kọ́ máa sọ fún ẹ̀wọ̀n lórí mẹ́wàá gbẹ̀ẹ́ hìn wọ́n ti gbọ́ kó tó bá ní white mosque wọ́n ti ní náfílà táwọn bàbá máa àlẹ́sì lẹ́yìn asámù ni ó ti dà wọ́n ni àwọn akísọ́lọ̀ lóru ní ọ̀sán yẹn fún ẹ̀wọ̀n náfílà ilé náfílà bíbí àyẹ̀ wọ́n pè náfílà mẹ́wàá náfílà tèmi náfílà mẹ́wàá sálámà ọ̀pá mẹ́wàá sálámà márùn-ún iná ń sá fáti àkàlódé ọ̀pá kọ̀ọ̀kan iná ń sá náà bídí o, ó ṣàdúrà bóyá tó jẹ́ káwọn èèyàn máa sáná nìyẹn bàbá ní ọ̀yà náfìlà ọ̀pá mẹ́wàá iná sáná mẹ́ta mẹ́ta yóò pè wọn ọmọ iná sáná tòun fájí àti polówó aláàlú ọmọ yóò bá sábà dùá a ní ọ̀sà àdúrà bá nàbí ní àti ní káṣí káṣí àdúrà sallallahu alaihi ayé kejì ní ẹ̀ ayé mùsùlùmí òdodo ẹ tún lọ wò pé ọlọ́run tó fún wa ní ẹ̀bùn tó pọ̀ ló fi jẹ́ sí pé ẹnu wa gbà á tí wọ́n bá ní aládùá wọ́n ni ọ̀nàwọ̀ rẹ̀ wọ́n mùsùlùmí ẹlẹ́sìn mi ò tó bẹ́ẹ̀ kọ́ náwọ̀ èyí sàládùá mùsùlùmí ní aládùá àwa ni aladua. àwa ni aládùá ẹ má jẹ́ kẹ́nìkẹ́ni ó gba orúkọ yẹn mọ́ yín lọ́wọ́ àwa ni aládùá ọlọ́run fún aladua, ó sì tún fún wa ní sìjàbá ó tún fún wa ní gbígbàmọ́ ẹlòmíì ti bá ń pèrè aládùá oníṣẹ́ ní kẹ́ẹ̀pẹ́ wọn kìí ṣe aládùá wọ́n ń ṣiṣẹ́ ṣùgbọ́n wọ́n ṣàdùá ẹ wá wo onítọ́lọ ń fún wa nílẹ̀ kẹta yìí tó tún yẹ ká tún lo opportunity yẹn tó jẹ́ sí pé o kò ní ìdíkọ̀ ṣẹ̀ṣẹ̀ establish fún lọ́tọ̀ ọ wà nù ara automatic ni ṣùgbọ́n kókó lò ó sàpé èèyàn máa ní nǹkan lọ́dọ̀ ńgbàmí tí ò ní mọ iye yọ kà máa lọ lára ẹ̀ lásán ni ìkan tó tó mọ iye lábẹ́sẹ̀ tó jẹ́ sí pé ọlọ́run máa máa fún wa kí ni nǹkan náà òun náà ni ìgbà tá a bá wà lórí ìforíbalẹ̀ ó sì dáwà lójú pé mùsùlùmí òdodo ìrun rẹ̀ nínú Ramadan ọ̀pọ̀ ju ìrun rẹ̀ nígbàtí Ramadan ti dé lọ mo rò pé kọ̀sẹ̀ tí ó takò mẹ́mẹ́ ìrun táǹkì kí Ramadan tó dé àti táǹkì nígbàtí Ramadan dé tí inú Ramadan ọ̀pọ̀ ju ti àkọ́kọ́ ti àkọ́kọ́ Ramadan ti before Ramadan kí ló fà torí wípé bóò tí ẹ̀yẹn náà fílà yòókù ní kíní ọ́sà kìí tààrà orí ọkà sáàmù bá bá ti wá kí fílà tó bẹ́ẹ̀ ni ìforíbalẹ̀ wa náà sì pọ̀ tó wà lọ ma fi gbogbo ìforíbalẹ̀ ẹyọkọ̀ ká tó nínú nínú oòrùn tó ń kí lọ mọ̀ pé àkókò ìforíbalẹ̀ ohun àkókò gbígbàdúrà ní fún ọ tọ́ ọ̀bà tó sínú àwẹ̀ báwo wá ní ọwá da mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ ojí lóru ẹ̀nà lọ́sàn-án ọ̀yẹ̀náfílà ó lórí ìforíbalẹ̀ ó tún wá wà nínú àwẹ̀ tọba wà nínú àwẹ̀ láìsí lórí ìforíbalẹ̀ lásán àdúrà rẹ̀ àṣẹ ọwà nínú àwẹ̀ bó tó wà nínú ìforíbalẹ̀ sọ̀rọ̀ pé àṣẹ ń gorí àṣẹ ẹ̀rọ òye ìforíbalẹ̀ ta ní lójúmọ́ náà tọba kà ó rí pé ọmọ kà lọ rákà ta ní lójúmọ́ tọ́jọ́ ọ̀ràn ẹ̀yàn 17 nínú 17 yìí a ní ìforíbalẹ̀ méjì méjì bẹ̀ tọ̀ràn ẹ̀yàn ni ẹ̀wọ̀ ẹwà ká náà bó ṣe pọ̀ tó wọ́n wo ìforíbalẹ̀ áhà gbogbo fúríbalẹ̀ kọ̀ọ̀kan kí ní tí ń tàn ẹlọ sọ fọ́lọ́wọ́ ọba ìwọ́lọ́ ìkàbáyìí ní kánàbí rẹ̀ sọ fún ayé pé tá a bá ti sàdúrà lórí ìforíbalẹ̀ sallallahu alaihi wa sallam hadith máa wà nàṣá ìgbà wà pé anábì ní wáyé dáa sajadtum tẹ́ ẹ bá forí balẹ̀ ọ̀n pa wá láṣẹ mi wáyé dáa sajadtum tẹ́ ẹ bá forí àìsí forí balẹ̀ náà lọ fajtahidu ẹ má ṣàdúrà sọ èso ẹ ń bẹ anábì nífa jẹjẹ ìlú fìdà ẹ ṣàdúrà kíkankíkan ìtumọ̀ ẹ̀ ẹ̀sìn kọ́ pọ̀ bùháyà níbẹ̀ ló fi jẹ́ sí pé tíyàn bá gbádùn ọlọ́run dáadáa ẹlòmíràn gbádùn ọlọ́run kàkí ọ̀n lásán tí wọ́n gbádùn ọlọ́run dáadáa ó forí balẹ̀ ó gbàgbé ara rẹ̀ bẹ̀ torí pé ẹni tó ń bá sọ̀rọ̀ yìí wọ́gán kò wọ kókó górí kù ńlẹ̀ mà ẹni tí máa forí balẹ̀ pàápàá tí ó forí balẹ̀ tí ó kọ́ ọmọ túmọ̀ ọlọ́run tí ń bá sọ̀rọ̀ bí ẹ̀bá gbádùn ọlọ́run dáadáa tó bá forí balẹ̀ wọ́n ẹ̀sẹ̀ máa sọ fún ọ pé subhanallah subhanallah abẹ́ ti gbàgbé ní ah, ọgbàgbé mo ti dàpọ̀ mo ti ṣe ti mọ̀ ń bọ́lọ̀ ni mo máa ń gbádùn ẹ̀ lọ́wọ́ mùsùlùmí òdodo àwọn àkókò yìí bífọ́ kí tó dé wá kí kí wà lọ́wọ́ ẹ̀yin mùsùlùmí òdodo àti lọ́kùnrin àti ká máa mùsùlùmí ń kọjá pẹ̀lú ààyè tó lé ní 50 lójúmọ́ tó jẹ́ sí pé àkókò istijaba fọmọ ẹ̀lẹ́ ènìyàn fún mùsùlùmí òdò ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wà òfúra sí ìyẹn ló fi jẹ́ sí pé ọmọ rí mùsùlùmí ní tí ó yẹ kí ẹ ti rí torí pé kọ̀mọ iye ẹ̀sìn kọ̀mọ tọ́lọ̀ wọn bá fà á ló lé ní 50 ààyè tí istijaba wà fún mùsùlùmí kọ̀ọ̀kan lójúmọ́ àwọn òbí olóògbò 50 tí ẹ lo one third péré bóyá 17 18 kò lù tó bá ti lò ó dá wa lójú pé ìgbésí ayé rẹ̀ tẹ̀sìn àti táyé yóò dájú bó ṣe wà lọ ṣùgbọ́n pọ̀lọpọ̀ ọ̀rọ̀ rẹ̀ ọlọ́wọ́n bá bẹ̀ ọ́ òsì wa nìkan ní ẹjọ́ máa lo opportunity tó dáa kó sì fi rọ̀ wá lọ́rùn láyé ní àárín káde bá rí ìkẹ́ ọlọ́wọ́n bá gbà bákan náà ká má gbàgbé pé ànábì wa sallallahu alaihi wasallam ó tú àṣírí ọlọ́run fún wa níbí báyìí ó ní man lam yas'alillah yaghdab alayh hadithun sahih ọlẹ́nikẹ́ni tí ó bá máa ṣe àdúrà tí wàá máa béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run máa bínú sí ẹni ẹ̀dùn ní tọ́pọ̀ nìyẹn o àwọn ẹ̀dẹ́ ènìyàn mẹ́ máa ń béèrè lọ́wọ́ wa opposite ni a máa bínú ni tá a bá wá béèrè lọ́dọ̀ ọlọ́run inú máa bí ọlọ́run bí mo ṣe ní tọ́pọ̀ tó èmi ò ní nǹkan tí màá rí sí torí yín náà ni ló fi jẹ́ sí wọ́n lẹ́yìn tẹ́ ẹ bá rí táyé rẹ̀ pé kò sàdúrà pé kò sí àdúrà kọ́ lọ yọra rẹ̀ wọ́n pè tí yàn bá síkì náà lọ síbítù tí dókítà bá fún lóògùn tí ọba gbádùn tàwọn kọ́ lọ tẹ́sì ẹ̀jẹ̀ o àmọ́ tẹ́sì ẹ̀jẹ̀ wo náà àmọ́ tẹ́sì ìyàwó náà tádùn ààrẹ ọba gbà lọ bá àwọn afá àtọ́mọ̀ túmọ̀ ẹ̀sìn wọ́n mú bí ọ́dìrí àwọn questions kan wọ́n wà mọ́bí tó ti ń gbé mì kàlùkàlù tí ń gbádùn ààrẹ mì wọ́n wà sọ fún ọ pé ah, <laughs> bí kàlùkàlù wà ní ìtàdùn ààrẹ ọba wọn lọ́n ọlọ́n tó ní wáyé dàásá aláka ìbáàdì àìní fa inni qarib ujibu da'watad da'i sí ọ̀pọ̀ àrọ̀ fún àìní

ọ̀fẹ́ bọ́lọ̀ ń sọ̀rọ̀ ó fà àwọn nǹkan kan lẹ̀ tí a ní òfin sílẹ̀ ó sì sí àwọn nǹkan tẹ́ kò sí kò lè bá rí ìrìnàgbà àbẹ̀lẹ̀ ọba aláàánú jùlọ òun náà ni ọba tó ń gbàdúrà oṣù àdúrà láwà oṣù gbígbà àdúrà láwà gbogbo àdúrà ní kọ̀ọ̀kan wa ọlọ́mọba wa gbà tó ti gbà nínú àdúrà wa kọ́mọ́dà padà sẹ́yìn láéláé bí tó kù sí fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́mọba wa sí ayé wa jẹ́ kó fún wa ọ̀run wa jẹ́ wa ayé jẹ́ kó rọrùn fún wa lọ́wọ́ gbogbo nǹkan dábì sí ayé rọrùn táàtùn fi jọ́sìn fún ọlọ́run ọba pọ̀ sí jù báyìí lọ ọlọ́run ọba fẹ́ nìkan fún wa gbogbo nǹkan dábì sí ọlọ́run ọba láyé táàtùn wá rí bínú rẹ lálùkì yàmà ọlọ́run kọ́ máa ń ṣe bẹ́ẹ̀ nìkankan nù wọn gbogbo àwọn tọ́lọ́run ọba ti so orí ayé fún ọlọ́run gbà lọ́wọ́ wọn gbogbo àwọn tọ́lọ́run ọba ti so orí fáwọn náà àtàyé àtàlùkìyàmà kọ́lọ̀wọ̀n bá kó sí bẹ́ẹ̀ kọ̀ọ̀kan rọ́bàna àtìnà fi dúnìyà hasana wà fi àkhírati hasana wà fi ní àdàbà náà gbogbo àwọn obìnrin tí wọ́n ti wàhálà nínú oṣù ramadan ọlọ́wọ̀n bá kọ́ àárín àti gbogbo àwa tàjọ́kọ fún yí tàjẹ́ àtàwọn ọmọbìnrin náà tí wọ́n jẹ́ ọmọ fáwọn bàbá mi náà ọlọ́run ọba kọmọ́jẹ̀ kọ́ dàrú àwọn kan tá máa ṣe tí ó kù bá wà nù sọ̀rọ̀ màdán lẹ́yìn obìnrin náà láti ń ṣàdúrà fún ni ọlọ́mọjẹ̀ kẹ́ sí bíyàn bá ṣe ọkọ ẹ̀ bífọ́ Ramadan ẹlẹ́sẹ̀ bọ́bá wá ṣe ọkọ rẹ̀ nù Ramadan àdìgbélé ẹsẹ̀ rẹ̀ ti lágbára pọ̀ nù torí pé àwọn nǹkan yìí máa ń kọ dínà dáadáa fún ènìyàn ni ẹ̀yin obìnrin ọlọ́nkọ́kọ́ yìí máa ṣe lọ́dọ̀ àwọn ọkọ àwọn ọkùnrin náà ọlọ́nkọ́kọ́ wa náà máa ṣe lọ́dọ̀ àwọn obìnrin kò sí nǹkan tàbí lè máa sí lọ́dọ̀ wọn ju pé ká lè máa fi nǹkan lẹ̀ náà ní tá lè máa fi ilẹ̀ ọ̀rọ̀ ọ̀bà kó sí rọrùn fún wa ẹ̀yin obìnrin náà kò sí nǹkan tàbí máa sí lọ́dọ̀ wa ju pé kẹ máa wáyọ̀ ọ̀nà kẹ máa sí kẹ máa gbọ́ sí wa lẹ́nu ọlọ́run gbọ́rọ̀ sí wa lẹ́nu ọlọ́run wá yọ́nú sí yín kó yọ́nú sáwa náà wọ́n á